tí yóò ti di ayé yìí gbé ẹ sì máa ná òmíràn nínú dúkìá yín nípa ohun tí ó tún ọ̀run yín ṣe. wọ́n ní ìtumọ̀ ayà yìí ni كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون الدنيا والآخرة إليه عم كارون في عم أولى سنة لجيني أو كان èèyàn fi sùn tí ó jẹ́ kí gbèsè ó fún ìgbé ayé wa dá á ọ̀gá ní jẹ́ pé náwó Ndị tẹ̀yẹ̀gbẹ́fò káwọn á jẹ ìjẹ wàndàrúkù àti yàmùyàmù ẹ̀kárì nígbà tó bá ti dán kó tó sáwọn èèyàn ká. ọ̀nà méjì lọ́dọ̀ àwò rẹ̀ wàá ronú fi wàá sì tún ronú fi àti káyọ̀ ọmọ bàjẹ́ ọmọ bàbúrò. kí ni ó tún ilé ayé rẹ ṣe wọn wọ sọtọ dá wọn náà bá wọn wọ sọtọ dá wọn jẹun tọ dá wọn náà bá wọn jẹun tọ dá wọn gbé ilé tọ dá wọn náà bá wọn gbé ilé tọ dá wọn ń nǹkan tọ dá wọn náà bá wọn gbìn ṣe dóríyà wọn ilé àkẹrọ àwọn ètò náà wọn tó jọ ọ̀nà ọlọ́run ọba ẹ̀sán ńláńlá ń retí wọn tó bá di lọ́la ọ̀kẹ́yàmù. báwo náà ṣe nípìn inú ẹ̀sán yìí ọ̀nà nínú owó rẹ̀ tó jẹ́ ọ̀nà ọlọ́run láti fi wá dáadáa ti bẹ lọ́dọ̀ ọlọ́run eléyàn ní fẹ́lẹ̀ àfẹ́ràn wáyé wàá wàá wàá jẹ́ni tó so láàánú àwọn èèyàn wàá ná nínú dúkìá yẹn wàá máa fi sun kí ọ̀run فيما آتاك الله الدار الآخرة ولا تنس ولا تنس نصيبك من الدنيا مع من تلقى أنتما في ويلي طعم الجنة مع الناس إن الدنيا تلقى أنتما في ويلي ما nílé ayé ń lò tó ṣe dáadáa síra nílé ayé ń bì náà ẹ̀sìn Islam ẹ̀sìn tó dáa ni òpin torí kọ́ọ̀nù ló lè bá a dáa kọ́ ọba yìí jẹ́ òpin torí káyọ̀ ló lè bá a dáa kọ́ ọ̀bọ̀rún jẹ́ ọ̀wà dáadáa fúnra rẹ̀ láyé bí wàá sì wà dáadáa fúnra rẹ̀ lọ́la òkè yàrá eléyìí jẹ́ tẹ̀síìrì kan tí wọ́n ti fáyà yẹn tẹ̀síìrì míì wọ́n ní. في الكلام تقديم وتأخير wọ́n ti nǹkan kan tó yẹ kí wọ́n fà sẹ́yìn síwájú nínú ọ̀rọ̀ yìí wọ́n ní tùmọ̀ ayé àyọ̀ wa jà sí pé كذلك يبين الله لكم الآيات في أمر الدنيا والآخرة لعلكم تتفكرون ilé bá ti ṣe ṣàlàyé yìí lọ́lọ́run bá ń ṣe àlàyé ọ̀rọ̀ fún yín nípa ontọ́jẹmọ́lé ayé àti ntọ́jẹmọ́rùn pẹ̀lú tí ọ̀nà àrùn. ètò túmọ̀ sí pé jẹ mọ́ ọ̀rọ̀ tó ti síwájú yìí. wọ́n ní báwo láti wá ronú nípa ilé ayé tẹ̀tẹ̀fẹ̀kẹ̀rún fi dúnìá wàzàwàlíhà wàbànàíhà. ẹ máa ronú nípa ilé ayé nípa bí ti ṣe máa pòórá bí ti ṣe máa tán eléyìí àmú kẹsà kẹsà fàyè kẹrà yìí sà tó jẹ́ pé tó bá sòrò jọ kò tó ti tẹ̀lé pọ̀ tó tí ò ní ìtànjọ kan òsibó ti ṣe lè dátó tí ò ní di sí omi orúkú ńjọ kan òsibó ti lè dùn tó tó ṣe pé kò ní padà wá kúrò ilé ayé mi eléyìí á mú ọ sáfún díẹ̀ onídjẹkọ wà máyà onídjẹkọ máa wò kó náà ni tọba ti rí gbogbo nǹkan lórí kàlà. وفي إقبال الآخرة ìrònú nípa tọ̀run ní kẹ́ máa ronú nípa kó náà ń bọ̀ wọ́n bá kọ́ ìhà àti pé tó ń bá dé kò ní lọ láéláé ni ìtàràkọ̀bù nà fi hà eléyìí àmú yìí máa ń dúró kúrò àti rọ̀ ọlọ́ni wọ́yẹ̀ alóhùn náà kẹ́ àwọn àníyàn tẹ́ ẹ máa wọ́n ń tún bí wọn ànábì léèrè sallallahu alayhi wa sallam anil yatama nípa àwọn ọmọ òrukàn àwọn ọmọ tó ti kó bí wọn kùnrin ó fi wọn sílẹ̀ ní kékeré kó tó di fún wọn bàlágà. qul islahun lahum ọlọ́run onírè ànábì sallallahu alaihi wasallam sọ fún wọn wípé ṣíṣe dáadáa sáwọn ọmọ òrukàn ló lóore jù olóore òǹgàn lóore kìí ṣe kíkẹ́ máa ṣàbòrò sí wọn ṣíṣe dáadáa sọmọ òrukàn ló lóore jù wọ́n ń tún kọ́ lè kó òun fẹ́ wàánu kan. tẹ́ ẹ bá pọ̀ mọ́ wọn tẹ́ ẹ darapọ̀ mọ́ wọn kò sí nǹkan bàbàrà nínú eléyìí náà lọ́dà àdùtúrú pọ̀ mọ́ ẹ̀yà yín làwọn náà ẹ pọ̀ mọ́ wọn mẹ́jọ wọn mọ́ yàtọ̀ láàrin yín àtàwọn ẹ bá wọn ṣe ẹ bẹ́ẹ̀ jẹ́ kí wọ́n máa gbọ́ lára wọn àwọn nìkan làwọn wà torí kété ẹ bá bá wọn ṣe ọmọ ẹ̀yà yín ni wọ́n ṣe wallahu ya'lamul mufsida minal muslih ọlọ́run sì mọ àtìbàjẹ́ yàtọ̀ sí olùṣe dáadáa talẹ́ni tí ń ṣèbàjẹ́ nu yín ọlọ́mọ talolùṣe dáadáa ọlọ́mọ o talàṣèbàjẹ́ ọlọ́mọ yàtọ̀ sáwọn alátúnṣe. wọn ò lè parọ́ fọlọ́run ò lè fara pamọ́ fọlọ́run ọlọ́run mọ́ ولو شاء الله لأعنتكم ìbá ti kọ́ lọ́nà bá fẹ́ ni kò bá la wàhálà bọ̀ yín lọ́rùn kò bá mú ìpọ́njú sí yín kò bá kó ìparun bá yín. inna Allaha aziz azizun hakim ọlọ́run ọba yẹn alágbára ni hakim ọlọ́gbọ́n sí. aya yìí alimami abu dawud àti an-nasa'i rahimahumallahu ta'ala wọn gba ìgbà wọrọ wa láti ọ̀dọ̀ sàbí àgbà ibn abbas radiyallahu anhuma ó ní ìgbà tí ọlọ́run bá sọ ọ̀rọ̀ wala taqrabu mal al yatimi illa billati hiya ahsan ẹ gbọ́dọ̀ súnmọ́ owó ọmọ òrukàn àyàfi gbọ̀nà tó dáa jù àfi tẹ bá mọ̀kẹ́ bá fi ṣiṣẹ́ tí ó di kó wòun tún pọ̀ sí. àtìgbà tó náà bá tún sọ àyà kalẹ̀ innal ladhina ya'kuluna amwala al-yatama zulman innama ya'kuluna fi butunihim nara dájọ́jọ́ àwọn tí ń jẹ owó ọmọ òrukàn níjẹ́ àbòsí wọn àwọn máa jẹ nǹkan kan sínú ara wọn àfi náà. nígbà tó lọ́wọ́ bá sọ àwọn àyà kalẹ̀ apá kan nínú àwọn ẹni tí ń tọ́jú ọmọ òrukàn lọ́dọ̀ wọn tí wọ́n lọ́mọ òrukàn lé kí wọ́n mójútó wọ́n dìde kíá wọ́n lọ ya oúnjẹ àwọn ọmọ òrukàn sọ́tọ̀ kúrò nínú oúnjẹ tiwọn wọ́n da oúnjẹ pọ̀ lé tẹ́lẹ̀ ewé eduka kan náà wọ́n ń jẹun títí bẹ̀ a kì ni wọ́n fowó ọmọ òrukàn rà yàtọ̀ sí èyí tí bàbá sí èyí ọmọ òrukàn rà àtàmà yìí pé àdìjọ níní àdìjọ ń jẹ ẹ̀rù bẹ̀rẹ̀ sí bá àwọn sàábé nígbà tó lọ ní dájúdájú àwọn ẹni tí ń ni ń jẹ ara wọn wọn á jẹ́ pé bóyá oró oró àgbàdo mẹ́fà nínú tí wọ́n mú olùkàn sínú owó táwọn táwọn ti dèjì jẹ́ táwọn ọmọ owó rẹ ní jẹ́ pé àwọn náà lọ́lọ́run bá wí àwọn ń jẹ nánú wọn yà sọ́tọ̀ ikú ń jẹ kálukú ọmọ abẹ a sì ti mọ̀ pọ́ mọ̀ olùkàn lóúnjẹ tọpọ, ìgbà tó ń sẹni èèyàn kan náà ó ṣe é ṣe kóúnjẹ ọmọ bàjẹ́ kó tó di pọ́ jẹ gbogbo oúnjẹ tó ní ilé tán tó lè ti máa bàjẹ́ yàtọ̀ sígbà tí wọ́n jọ lù pọ̀ tó ṣe pé wọ́n jọ ń jẹ́ ni eléyìí ò ní mú kóúnjẹ ọ bàjẹ́ tọ́ ìgbàtẹ́lẹ̀ yìí ń ṣẹlẹ̀ oúnjẹ ń bàjẹ́ gbàtọ́ ti kóúnjẹ ọmọ òrukàn ti dá dúró gédégbé ẹ̀rù ń bà wọn káwọn ọmọ jẹ owó ọmọ òrukàn má dà wọn. báyìí ni wọ́n wá sọ fún anabi muhammed sallallahu alaihi wasallam pé àmà tí àwọn ti jẹ́wọ́ ọmọ òrukàn níjà àbòsí tọ́lọ̀ wọn bá wí wípé náà ni wọ́n ń jẹ sínú ara wọn àmà bẹ́ẹ̀ tá à ń ṣe yìí ó ti dédé pẹ̀lú àti ọlọ́run àfẹ́ jẹ́wọ́ ọmọ òrukàn mẹ́tiwa ṣùgbọ́n gbàtà ya owó wọn sọ́tọ̀ tó ń jẹ tí wọ́n tó gírígbé yàtọ̀ sí ó padà hàn yín pé oúnjẹ wọn ń di lọ́lọ́wọ́n bá wá sọ àyà kalẹ̀ wípé wọ́n máa bí wa nábì sallallahu alaihi wasallam léèrè nípa àwọn ọmọ òrukàn sọ pé ká ṣe dáadáa tí wọ́n lọ dáa jù wa in tukhaliquhum fa ikhwanukum tẹ̀bá ti dá yín papọ̀ mọ́ tiwọn tá a fi mà yàtọ̀ èwo ló ń jẹ tí yín èwo tiwọn ọmọ ẹ̀yà yín làwọn náà subhanallah yẹn ni pé kẹ́ ẹ pọ̀ kẹ́yìn ó ṣèṣì jẹ́nu oúnjẹ tiwọn káwọn náà jẹ́nu tiyín òǹkọ́lá gbàlérò pẹ̀lú wípé ẹni tí ń jẹ́wọ́ ọmọ iná ní jẹ ara rẹ̀ yóò ọlọ́run ni wọ́n ń tó kọ́ọ̀lù tó ń fẹ́ ẹ̀kọ́ àná bí ẹ bá jọ dáńjẹ yín pọ̀ ń sè bùkátà wípé kọ́ wá jẹ́ wípé àwọn ọmọ yẹn eléyìí ó fi hàn wá pé ó pàtàkì púpọ̀ kí èèyàn jẹ gbọ́rọ̀ ọlọ́run ọba yìí torí tí èèyàn bá gbọ́rọ̀ ọlọ́run ọba yìí àlàáfíà ńlá ó jẹjẹ àìgbọ́rọ̀ ọlọ́run ọba yìí wàhálà ńlá èrèdí èèyàn ẹ̀wọ̀n àwọn sábẹ́ ti ṣe gbọ́ yìí wà kan náà ìlú wà kan náà ọlọ́ni wa ẹ̀ńtú kọ́ọ̀lì tó hom fa ìhùwánu kọ́m tẹ́lá dáńjẹ́ yín papọ̀ mẹ́tì wọn ọmọ ìyá yín náà làwọn náà ṣe. والله يعلم المفسد من المصلح ọlọ́mọ àtìbàjẹ́ yàtọ̀ sí alátúnṣe ẹni tó fẹ́ jẹ́wọ́ ọmọ òrukàn ọlọ́mọ tòṣe pé yọ da oúnjẹ tiẹ̀ papọ̀ mọ́tọ́ mọ́ orúkọ kó lè bá a jẹ́ ni ọlọ́mà alátúnṣe sì wà tó ṣe kọ́ fẹ́ da oúnjẹ tiẹ̀ papọ̀ mọ́ oúnjẹ ọmọ orúkọ nítorí kó oúnjẹ ọmọ orúkọ ọmọ bàbà jẹ́ tá a bá fi ilẹ̀ lọ́tọ̀ ọlọ́mà gbọ́dọ̀ abẹ́ gbójú pamọ́ sí fọlọ́ kò sí ànitọ́ wà lọ́kàn wa gan àlejò pamọ́ sọ́lọ́ wàlláhu yàrá ẹ̀mọ́ lùmọ̀sẹ́nà mìíràn lùmọ̀fúlà ọba àgbépamọ́ ọba àfihàn ọlọ́mà torí wà látàkùtù mẹ́nà wàhà máa bínú fòsìkùn lè tàkà wà mẹ́hàmá yọkùtàmí lọ́hùn yàlẹ́mí ẹ̀ lè gbé tí ń bẹ lọ́kàn yín pamọ́ sọ́lọ́ ẹgbẹ́ pamọ́ ẹ̀tún bò ẹ̀tún dàtàmbólè bò ẹ̀tún fi blankẹ́tì bò gbogbo bẹ́ẹ̀ bá ti bójú ọlọ́run mọ̀nà. Allahu ya'lamul mufsida minal muslih ẹni tó fẹ́ dáńjẹ́ sí ẹ papọ̀ mọ́tọ́mọ́ òrukàn torí ikọ́ fẹ́ jẹ́ tọmọ òrukàn jẹ́ àbòsí ni ya'lamu Allah. ẹni tó ti fẹ́ ṣe bẹ́ẹ̀ nítorí kó jẹ́ ọmọ òrukàn ọmọ bàbá jẹ́ ya'lamu Allah ọlọ́run tó mà. torí ìdí ẹlẹ́yìí mo lè rán afẹ́ sápamẹ́sí kò sí. ولو شاء الله لأعنتكم ìbá ti fi ọlọ́run ọba wá fẹ́ ni ọba la wàhálà bọ̀ yín lọ́rùn kókó ìparun bá yín kọ̀ọ̀bá mú yín parun nítorí ǹtẹ́ ti jẹ níjẹ àbòsí nínú owó ọmọ òrukàn tó bá yẹ kó lọ́n fẹ́ ni ọlọ́run ọba ọba ti pààyàn látàrí ń tẹ̀ ti jẹ nínú owó ọmọ òrùka níjà àbùsù. wọ́n lọ yín lára fi yín lẹ́dùn ní kẹlẹ́ bá túbá. tọ́ eléyìí fi hàn wá ike àfi ká sọ́ra àfi sọ́ra fún olówó jíjẹ pàápàá owó ọmọ òrùka. wàlẹ́ òun ọlọ́ọ̀hùn làánà tẹ̀kọ́ nínú tẹ̀síìrì mi wọ́n ní ìbáṣe kó wu ọlọ́run ọba ní kò bá fúnlẹ̀ máa yín kó mú gbèsè ayé yín kó polúkúrú mọ́sù kí wàá lọ bá yín lọ́tún kọ́ bá yín lọ́sì nítorí jẹjẹ nínú wọ́n.